kí n káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá di àsìkò yìí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà sì ń fi ìkọminú wọn hàn lórí ayélujára látàrí owó náírà tuntun eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ fojú lóde láìpẹ́ yìí bí a kò bá gbàgbé wípé àná òde yìí ní ààrẹ orílẹ̀-èdè nàìjíríà muhammadu buhari ti àwọn owó ọ̀hún síta láti ṣàfihàn rẹ̀ fún ìgbà àkọ́kọ́ àmọ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti rí owó ọ̀hún tó sì di ohun tí wọ́n ń fà bí ẹni fa igbá ọtí sí lórí ìtàkùn ayélujára látàrí wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló ń sọ wípé àwọ̀ rẹ̀ lásán ló yàtọ̀ kò fẹ́ bẹ́ẹ̀ sí àtúnṣe kan dandan eléyìí tí ìjọba àpapọ̀ ṣe sí owó náà di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ ọ̀rọ̀ àti ìtakùn gbọ̀nrán sì ń lọ lórí ìtàkùn ayélujára lórí owó náírà tuntun eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ jáde. nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án òṣèrébìnrin Rita Dominic òun ni òye ti fojú hàn gbangba wípé yóò ṣe ìgbéyàwó rẹ̀ ní orílẹ̀-èdè England Rita Dominic àti ọkọ rẹ̀ Fidelis Anusik òkè òun ni wọ́n ti ṣe ìgbéyàwó tiwantiwa tí í ṣe tìbílẹ̀ ní oṣù kẹrin ọdún yìí níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká adẹ́rìn-pòṣónú àwọn aláwàdà gbogbo tó ń ti àwọn tí iṣẹ́ wọn jẹ́ iṣẹ́ àmúlùdùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ péjúpésẹ̀ sí ibi ìgbéyàwó náà àmọ́ ní báyìí ìgbéyàwó alárédè wọn eléyìí tí wọ́n sọ wípé yóò wáyé ní ọdún tó ń bọ̀ ni wọn yóò ṣe ní England nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ orin ìlúmọ̀ọ́ká olórin Rema ìyẹn calm down òun ni ó ti wà nínú orin mẹ́wàá àkọ́kọ́ tí ó ń lékè tété nínú ìtòlẹ́sẹsẹ à àtẹ orin United Kingdom láti ọjọ́ kejìlá oṣù kọkànlá ọdún 2022 ni orin calm down ti wà ní ìpele kẹwàá láti ipò kẹrìndínlógún eléyìí tí ó ti wà tẹ́lẹ̀ rí láti ọ̀sẹ̀ méjìlá sẹ́yìn. nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká ajàfẹ́tọ̀ ọmọnìyàn Adétún ni ó ti fi ìtàkùn ayélujára rẹ̀ sọ wípé òun kì yóò káàárẹ̀ láti máa sa gbogbo ipá àti agbára òun lójúnà àti jà fún ẹ̀tọ́ àwọn ọmọdé pàápàá nínú ìfipábánilòpọ̀ ìfìyàjẹni Trust Adétún ló sọ eléyìí di mímọ̀ lórí ayélujára Instagram rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùlò ìtàkùn ayélujára kan ni wọ́n ti ń sọ wípé kó lè sọ̀rọ̀ bóde látàrí àwọn ọ̀rọ̀ kan tí wọ́n ń gbà ẹni gbagba ọtí eléyìí tó sì ní ṣe pẹ̀lú orúkọ rẹ̀ àmọ́ ní báyìí fọ́nrán àkọ́kọ́ tí ìlú mọ̀ọ́ká ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ẹ wo díẹ̀ nínú rẹ̀. We have written. We have done our videos. And I want to plead with the Nigerian police. The whole strength, truth of this case lies on you nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká akọrin tú bàbá ló ti gba àwọn ènìyàn nímọ̀ràn láti má ṣe yí padà kúrò nínú fífi ìfẹ́ hàn sí ọmọnìkejì wọn látàrí ohun búburú kan tí ẹnikẹ́ni bá ti ṣe fún wọn ó sọ eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn abanijẹ́ ló jẹ́ wípé nígbà tí wọ́n bá fẹ́ bá ọ sọ̀rọ̀ ìwà tó ń ti ṣe àti ohun àwọn ènìyàn pẹ̀lẹ́ àti bí áńgẹ́lì gan ni wọn yóò fi bá ọ sọ̀rọ̀ ṣùgbọ́n tó jẹ́ wípé ohun tó ń bẹ nínú wọn yàtọ̀ sí ohun tí wọ́n ń sọ jáde ó wá sọ wípé kí ẹnikẹ́ni obìnrin má ṣe kọ̀mínú láti máa fi ìfẹ́ hàn sí ọmọnìkejì rẹ̀ látàrí ohunkóhun tí ìbá wù kí wọ́n ti là kọjá tàbí tí wọ́n ti rí gbà láti ọ̀dọ̀ ẹnikẹ́ni tí kì í ṣe ènìyàn rere. nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúmọ̀ òṣèré Fúnkẹ́ Akíndélé oní ó ti ti ìtọ́wò sinimá rẹ̀ tuntun jáde tí ó pè ní Booker Street sinimá ọ̀hún ló ti ń kéde rẹ̀ láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn ṣùgbọ́n ní báyìí ó ti ti ìtọ́wò rẹ̀ síta pé kí àwọn ènìyàn lè mọ ohun tó ń bẹ níbẹ̀ kó tó di wípé sinimá ọ̀hún yóò gborí wọ sinimá ẹ wo díẹ̀ nínú rẹ̀. well Come to Buka Street, the food headquarters of Otawa community. I hope so that they enjoy am. You know, my mama cook am na me o. Oh. Amala this way. Pastor do no dey pay no. Oh. Life is about competition when one person take one step. you take another step ahead of that person. nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà olórin ilẹ̀ amẹ́ríkà kanye west òun ló ti fi ìfẹ́ rẹ̀ sí ìdíje dupò ààrẹ ilẹ̀ amẹ́ríkà hàn nínú ọdún two thousand and twenty-four ó sì sọ wípé ẹni tí yóò jẹ igbákejì òun ni ààrẹ tẹ́lẹ̀ rí donald trump kanye west ló sọ ọ̀rọ̀ yìí jáde nínú fọ́nrán ìfọ̀rọ̀wánilẹ́nuwò rẹ̀ kan eléyìí tí wọ́n ṣe fún un ní orílẹ̀-èdè amẹ́ríkà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ẹ kú oríire ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pàápàá àwọn ìlú mọ̀ọ́ká olórin ẹ̀mí ti ń kí gbajúgbajà olórin ẹ̀mí táyé kọ́ìn ìbejì àdégbójú lórí àṣeyọrí iléeṣẹ́ ìpọnrinpọ̀ fún ìgbáradì iṣẹ́ orin eléyìí tí a mọ̀ sí rehearsing studio èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí láìpẹ́ yìí lára àwọn tí wọ́n bá wọn ti ìkíni ọ̀hún sórí ìtàkùn ayélujára wọn ni àtàbàtúbú àti àwọn mìíràn bẹ́ẹ̀ tí wọn kò ṣàì fi ìtàkùn ayélujára wọn pín ìpè sáwọn ènìyàn kí wọ́n wá bá wọn dòwò pọ̀ tí àdúrà sì ń lọ ní mẹ́sàn-án mẹ́wàá wípé iléeṣẹ́ ìpọnrinpọ̀ ọ̀hún kò ní jóná. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà olórin ọmọ orílẹ̀-èdè nàìjíríà Kizz Daniel ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń kan sára sí pàápàá bí orin rẹ̀ ti làlújá kódà bí orin ọ̀hún ti di ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tún tẹ́wọ́ gbà níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé eléyìí tí ó ń lọ lọ́wọ́ ní Qatar ní àná òde yìí bí wọ́n ti fún lórí ọ̀fẹ́ láti ṣeré lórí ìtàgé tó sì kọ orin náà léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èdè àti ẹ̀yà káàkiri gbogbo àgbáyé pẹ̀lú sì ń bùgà wọn níbi orin náà tí wọ́n fi ayọ̀ wọn hàn kò fẹ́ẹ̀ sí ẹnìkan nínú gbogbo wọn wọn àti ẹni tó gbọ́ èdè àti ẹni tí kò gbọ́ èdè tí kò yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ síta láti ya gbajúgbajà akọrin náà bí ó ti ń ṣeré rẹ̀ lórí ìtàgé ẹ kí a wò díẹ̀ nínú ẹ̀. nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà adẹ́rìn-pòṣónú MC Fọ́nì òun ló ti lo ìtàkùn ayélujára tirẹ̀ pẹ̀lú láti máa ra owó ẹ̀bẹ̀ sí àwọn ẹgbẹ́ òṣèlú All Progressives Congress àti People's Democratic Party APC àti PDP wípé kí wọ́n dákun dábọ̀ àwọn ti gbìyànjú láti dán wọn wò láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn nínú ètò ìjọba àwarawa ní báyìí tí ohun gbogbo sì ń lọ bó sì ṣe ń lọ yìí wípé lóòótọ́ ó ní adìyẹ wọn ń làágùn ṣùgbọ́n ìyẹn ni kò jẹ́ kí àwọn mọ̀ nítorí náà kí àwọn náà lọ́jọ́ kí wọ́n sin mẹ̀dọ̀ kí wọ́n sinmi fún ẹgbẹ́ òṣèlú mìíràn láti rí ọwọ́ orí kí àwọn tilẹ̀ gbìyànjú wọn wò MC Fọ́nì ló fi fọ́nrán fídíò ṣàlàyé eléyìí wípé ó ti sú àwọn kódà ó ti fẹ́ yọ ẹ̀mí lọ́rùn tòun pẹ̀lú wípé kí àwọn ẹgbẹ́ òṣèlú All Progressives Congress àti People's Democratic Party tí wọ́n ti jẹ́ ẹgbẹ́ òṣèlú méjì tó lékètéńté lórílẹ̀‐èdè Nàìjíríà kí peace and pdp wọn ti a collapse E fon akon nou se, idorish, idorish e. E pis api dipe ave, moun a yor vez, moun a tek, moun ki pat chan. Yipo really want di pes wè dis koutri, pot. muna rest first. kò ní jùbá ìlọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé bí orí bá ti tó òun ló ṣe máa ń fọ́ olórí o nínú gbogbo tá a bá ń là kọjá mọ̀ wípé a kì yóò dán ọ wò kọjá ìgbàgbọ́ rẹ̀ àjùwà ṣe tí tó máa dìgbà míì táwọn máa fi rẹ àti àánú pàdé ilé òní lé wa ọ̀nà òní nà wá ó dàbọ̀.